إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفوا ألمبا أترى الصلاة فانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لوري كتاب عمدة الأحكام èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takójọ láti inú ọ̀rọ̀ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam nípa àwọn ọ̀rọ̀ ìsin wa èyí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa aljanais bí àwa musulmi bá ṣe gbọ́rọ̀ máa ṣe òkú wa وعن أبي موسى عبد الله بن قيس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بري من الصالقة والحالقة وشاقة láti ọ̀dọ̀ abu musa al'ash'ari ìkan lára wọn sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí orúkọ rẹ̀ jẹ́ abdullahi maqais kọlọ̀mọ̀bakọba yọnu sí ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá olùmbọ́pábọ́sẹ́ mina sọ́ọ̀lì kọ́ kúrò ní ọ̀dọ̀ gbogbo obìnrin tó ṣe gbé kú fún tó wá bẹ̀rẹ̀ sí ní pariwo wàlhálì kọ́ àbí obìnrin tó ṣe pé torí pé ó pàdánù èèyàn kan ó lọ fa irun orí rẹ̀ wàṣáàpọ̀ àbí obìnrin tó ṣe pé nítorí pé èèyàn kú fún ó bẹ̀rẹ̀ sí ní fa aṣọ máa rẹ̀ lára ìṣesí yìí àwọn lárúbáwá a máa ṣe gẹ́gbẹ́ jẹ́ pé o ń bẹ láwùjọ títí wa náà kí èyàn pàdánù yẹn kan eléyìí gẹ́gẹ́ bí tí gbogbo wa náà mọ́ kò ń ṣe nǹkan tuntun nínú súnnà omi ènìyàn ọlọ́wọ́ subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé kúlù nafsin za ikọ̀tùlmọ́ọ̀tì gbogbo ẹ̀mí ni ó tọ́ ikú wò ọ̀nà tí kwínkálukú gbà wá ló yàtọ̀ àsìkò tí kwínkálukú dé òun ló yàtọ̀ ṣùgbọ́n pé èèyàn kan bẹ tí ò ní tọ́kúwò kò sí èèyàn náà lórí ilẹ̀ in fact ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni kúlù man alẹ́ afáàni gbogbo ẹni tó ń bẹ lórí ilẹ̀ ni ó tán wọ́yẹ́ kọ wájú rọ́bìk in tí ó ṣẹ́kù náà ni ojú ọlọ́wọ́ bá that is ọlọ́run ọba nìkan náà ni ó ṣekú tàbá wá ṣàkúta ṣàfẹ́kù yàn àbíyàn ṣàìsí fún wa kí ni nǹkan tó yẹ kí a máa ṣe gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọba tó gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé wà lánàá blóhà nẹ́kùn ọlọ́ni dandan ní ká yíwò bí ṣẹ́yìn minal khawfi wal jùrù pẹ̀lú bẹ̀rù pẹ̀lú ebi ونقص من الأموال والأنفس والثمرات dúkìá yín yóò máa dínkù nǹkan oko yóò dínkù èyí ó ṣàìsí fún yín ọlọ́ni fàbáṣírù sọ̀bìrì ìrìn ànábì fún wọn ní ròdùnú àwọn owó ní àwọn náà àwọn tí wọ́n ń ṣe sùúrù alẹ́dínà ìdá asọ́bọ̀tún musíbọ̀tún àwọn tó ṣe pé ń gbà tí àjálù kan bá jálù wọn kọlu inna lillahi wa inna ilé ìrọ̀jùrù in tí wó sọ òun náà ni iná líláhì wa iná ilé ìrọ̀jìrún ilé ìní gbólóhun pé dájúdájú àwa gan fúnra wa ọlọ́run ọba ló ni wá ọ̀dọ̀ ẹ̀lá padà sí gẹ́gẹ́ bí tí a ti tì síwájú sẹ́yìn èèyàn sunkún ó yomi lójú eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ àmì àánú ni ṣùgbọ́n ẹlòmí ń bẹ tó ṣe pé tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ní tí ó máa ṣe ni kó máa pariwo kó mọ́ sọ́sọ́kúsọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàhábà rẹ̀ ó ní òun pọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ẹni tó ṣe wípé ó ń pariwo nítorí ó ṣàfẹ́kúyàn wàlhálìkọ́ abẹni tó ṣe pé lẹ́yìn ìgbà yẹn àṣà wọn ni pé tíyàn bá ti ṣàfẹ́kúyàn òun ni pé kí obìnrin náà kò lọ́dán rí eléyìn náà ń bẹ láwùjọ wa tí ó di ẹni tó ṣe yí pé ó lè jẹ́ pé aṣọ dúdú àbí kankan ni ó máa wọ̀ yóò wà dẹrin bẹ́ẹ̀ ni èèwọ̀ ní fún obìnrin láti máa fárun orí rẹ̀ èèwọ̀ ní fún obìnrin kó gẹrun ẹ̀ wálẹ̀ ní gígẹ̀ tí ọkùnrin máa gẹrun wálẹ̀ bí ò bá ti ẹ̀ fa èèwọ̀ ni obìnrin irun ó mọ̀ pọ̀ ni èyí tí a bá fi sọ yí pé obìnrin reduce irun rẹ̀ reduction irun tó bá ṣe yóò sì si dédé ọkùnrin tá nínú ẹ pọ̀ kò ń ṣe wípé kóbìnrin fari fárí yóò lo láìkí ló ti ni eléyìí yóò kí n ṣe ìlànà islam obìnrin fárí bẹ́ẹ̀ ni kò ń gẹ skin cut ní àbí kolom mu mú wálẹ̀ táàfin ma wo bí ni pé àbí ọkùnrin eléyìí ni so gbogbo ẹni tó máa ń ṣerú eléyìí islam lòdì sí islam lòdì sí káwọn àti sọ pé tó tún ti lọ síbẹ̀ ni pé torí pó ń ṣàfẹ́kú yẹn anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam olùbọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ ẹni tó bá ń ṣerú ẹ̀ wàṣẹ́ kọ ìkẹta òun náà lóbìnrin tó ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí kò ní bá ọmọ lórí pó ń pariwo nìkan tí ó máa fẹ̀ fún tí ó tí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí yẹn yóò bá nínú jẹ́ ṣùgbọ́n ìbànújẹ́ náà ìyẹn gbọ́rọ̀ jẹ́ kó jẹ́wọ̀n tí wọ́n sì torí pé ìyẹ̀yà ara ẹni ìdójútì rẹ ẹni kéèyàn fa aṣọ ya mọ́ra ẹ̀ lọ́rùn kó jára ẹ̀ sí òò kò dá nǹkan tó ti lọ padà nígbà téèyàn bá ṣe sídà kó ṣe pé yóò padà parẹ̀ nígbà tó bá ṣe yún ìyín ò ní kó rẹ́ni tó lọ àbí kó ṣe pé yóò padà ẹ̀fún rẹ̀ ń sùúrù òun ni arábìnrin ta ní anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam orí tó ń pariwo níbi sàárè ó wá sọ fún wípé ìrẹ arábìnrin ṣe sòrò ṣùgbọ́n kò mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ojú ẹ̀ díngbà yẹn ó sọ fún anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam pé ilé ìka ánì kúrò lẹ́gbẹ́ mi fa iná kẹlẹ́ tó sọ bí tó ń fún ẹni sùúrù arábìnrin inú ẹ bàjẹ́ ó gbéra ó kọrí sílé anẹ́bí muhammad sallallahu alaihi wasallam nípa pé ẹ mọ́ bínú mi mọ́ pẹ́ yìí ni anẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wípé ẹ̀nà sọ́bọ̀ra sùúrù tó wúlò ẹ̀dà sọ̀dmẹ́tì kùlà òní tó ṣe kíyàn bá lè ṣe ńgbà tí àjálù yẹn ti pariwo tó ti yẹyẹ rẹ̀ tó ti dójú ti rẹ̀ tó ti sọ̀sọ́kúsọ tó ti ṣe lọ́wọ́n ba látara nǹkan tó tún ṣẹlẹ̀ sí ládánwò ó wá wo pé kí ló ń fẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn àfi kó ń gbà fọlọ́wọ́n ọba eléyìí àwọn ẹ̀kọ́ tó yẹ kí àwa mùsùlùmí ká níní ẹ̀kọ́ tó yẹ kí a nílé léyìí kò ń ṣe wípé ká mú àwọn nǹkan tí ó kì í ṣara ẹ̀sìn wa káàtì bọ̀ ìdàkejì táwọn èèyàn tún máa ń ṣe òun ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá banújẹ́ tí wọ́n bara jẹ́ wọ́n tún wá ju patí lẹ̀ kọ́lọ́n pa kó ṣàánú wọn bí àìmọ̀kan ẹni tó fẹ́ fa aṣọya mọ́rẹ̀ lọ́rùn ẹni tó fẹ́ járe sí òun torí ẹ̀ ó tún adẹni tó ṣe pé atúnkún aṣọ lẹ́yìn tó kú tán ẹni tó ní aláàánú rẹ lọ ah èèyàn báyìí báyìí ṣe ah eléyìí ṣe mí yóò wá di pé ẹni ẹ̀ látún wá yaṣọ àtún yagilè àtún múfìlà àtún láǹṣe àtún ní bá a àtò lẹ́rẹ̀kẹrẹ̀kẹ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ó mọ jó àtòbìnrin àtọkùnrin ó mọ fìdílùdé kọ́nàbà subhanahu wa ta'ala kò ṣàánú wa ẹ̀ṣẹ̀ méjèèjì kò sí yàtọ̀ láàrin wọn òun ló fọ́ tó fi jẹ́ pé gẹ́gẹ́ bí alimam ahmad rahimahullah ta'ala kákóra wájọ sílé ẹni tí ò kúkú fún lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe é tán káwálà ń dáná oúnjẹ kan ara ìgbáradálẹ̀ tẹ́sìn ní ká mọ́ ṣe náà ni torí pé kí ló fa ìdùnnú bákan náà kí ló fa ìbànújẹ́ tó dé lẹ́bù tí ó dé yẹn nígbàtà bá ní kò dáa kéèyàn máa gbáradálẹ̀ kó máa faṣọ yamọ́ rẹ̀ lọ́rùn bákan náà kò dáa ká tún sọ ikú tó ó ṣẹlẹ̀ sí èèyàn kan lára wa ká sọ di nǹkan dùnú kò ń ṣe ẹnìkan àwọn èèyàn ó tún mọ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ mi táwọn gan náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni bí ẹni tó lóun ṣọdún náà ni bóò ni musulmi ó ṣe lóun ṣọdún tí ó tún máa tí ń bẹ́ bóò ni musulmi ó ṣe lóun ṣe kó tí ó tún máa tí ń bẹ́ bóò ni musulmi ó ṣe lóun ṣe ìyàwó tí ó tún máa tí ń bẹ́ bẹ́ẹ̀ ni tí ọlọ́run ọba ọba àlékí ọlá sọ ni pé innamal khamru wal maisiru wal ansar wal azlam rishmin amali shaitan ọlọ́run ni ọtí múmu tẹ́tẹ́ títa òòṣà bíbọ gbogbo àwọn nǹkan wọ̀nyí rishun ẹ̀gbin ni min amali shaitan iṣẹ́ èṣù ni fashtẹ́ni búhù ẹ jìnà sí la'allakum tuflihun nítorí kẹlẹ́bà jèrè àyà tó kílẹ̀ tí ò sí rujú ń bẹ̀ ni ṣùgbọ́n gbà ní àfáàgán wà surprise kò ní mọ tí ó ṣe mọ́ ṣóhun ló ń ya wèrè ní àbáwọn èèyàn náà mọ́ tán ṣe ìgbà tó ṣe wípé àwọn èèyàn bá sọ gbogbo ń tán pè ní ìtìjú tí wọ́n sọ́nù tó ní a ìrọ ìdùnnú là ń ṣe a ní láti yọ̀ náà ni kí wàá láfi yọ̀ ìtọ́lọ́wọ́n ọba sọ ní nǹkan tó ṣe wípé kò síru júmbẹ̀lú alkùnrin pé nǹkan yí haramu ni iṣẹ́ èṣù ni ẹ jìnà sí arafa mi náà tó ń lótún bá wọn jòkó síbẹ̀ yóò nítorí pé wọn ò fẹ́ kọ́sàn lẹ́nu òun fẹ́jẹ́ kan rí tó ń rò tán bá rí ti ẹrù bóò ní wọ́n fẹ́ gba aládáwájú ọlọ́wọ́ ọba ó sọ tó yẹ kí wọ́n sọ fún wọn ò ní bá wọn participate ń bẹ́ ó ń ṣọ̀rọ̀ ọjà ṣùgbọ́n nǹkan tí ò bá ti bá mú kò bá mú ní kí la fẹ́ ló ń belé yìí òun ni ká mú nǹkan ìbànújẹ́ tó ṣẹlẹ̀ nígbà díẹ̀ sẹ́yìn lẹ́yìn yẹn ká wá sọjó kalẹ̀ ká sọ ìdùnnú kalẹ̀ ká sọ jíjẹ múmú kalẹ̀ eléyìí ó kì í ṣe ìlànà islam àná ní 10th of muharram aṣúra ọjọ́ aṣúra in tí ànábíwa muhammad sallallahu alayhi wasallam tó fi lélẹ̀ fún wa òun náà ní píká gba àwẹ̀ aṣúra ó dẹ̀ sọ fún àwọn sàábé ńgbà táwọn sàábé sọ fún pé ọjọ́ yìí àwọn yahudi bàbà rẹ̀ púpọ̀ anamsọ allah asalam ni wàlẹ̀ jẹ́ àkọ́bínú làásùmẹ́nà tàṣí inshallah tọ́lọ̀ ń bá ní kí n dọdún tó ń bọ̀ màá gba àwẹ̀ ọjọ́ kẹsàn pọ̀ mọ́ so that a lè fi yàtọ̀ sí àwọn yahudi insha allah ṣùgbọ́n insha allah ni ọlọ́niwà látakò lánà lè ṣe ìní fún àìlú dálíkà rádà nílá ẹ̀ṣàlá ma sọ wípé ma ṣe nǹkan lọ́la àyàfi fi kún wípé insha allah anábi fi kún ṣùgbọ́n láwọn ọbọ̀ òní kó di ọdún tó tẹ̀lé ṣùgbọ́n fi tó ṣe kalẹ̀ tí ń bẹ́ńlẹ̀ kí la fẹ́ lòmbi eléyìí òun ni ṣùgbọ́n àwọn ìran méjì kan bọ́ta ìran kan wọ́n ní aṣúra yìí ọjọ́ tí ọmọ ọmọ ànábì tí a mọ̀ sí hussein tó jáde láyé ni bẹ́ẹ̀ ni bí ìgbà tó ṣe pé àwọn èèyàn tó ṣokò fọ́kú rẹ̀ bí ìgbà tí wọ́n dá ní bí àwọn bàbá bàbá àwọn nǹkan kan mara wọn àwọn ní láti jẹ́ kí ọjọ́ yìí kó yàtọ̀ nígbésí ayé àwọn ọjọ́ yẹn wá ti yàtọ̀ nínú gbésí ayé wọn láti ọdún gbọ́ọ̀rọ̀ lọ mọ́ṣẹ́ ń ṣe títí di òní kí náà wá ń ṣe òun náà ni pé wọ́n sọ di ọjọ́ ìbànújẹ́ fún àwa tá a bá wo àwọn nǹkan tí wọ́n ṣe lánàá ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n mọ sára wọn lẹ́gba tí wọ́n mọ nǹkan mọ́ra wọn débi pé ẹ̀jẹ̀ ó mọ jáde lára wọn ẹ máa wo pé bo ni làákàyàn wà nara wọn débi pé gbogbo ara wọn bẹ fún ẹ̀jẹ̀ wọ́n fi ń kẹ́dùn ọmọ ọmọ ànábi àbọ̀ tó ṣe wípé àwọn pa eléyìí kò ń ṣọ́rẹ̀ sí islam bẹ́ẹ̀ làwọn kan náà wá wò pé wèrè ní àwọn ọmọ ọmọ ànábì tẹ́ ń sọ yìí àbáwọn ẹbí ànábì tẹ́ ń ya wèrè lórí wọn yìí àwa wá kéètì wọn torí títí yìí àwọn náà wá sọ ọjọ́ yẹn di ọjọ́ oúnjẹ tó ṣe pé wọn ó jẹun tí wọn ra gbogbo oríṣiríṣi oúnjẹ sẹ́yìn banújẹ́ lọ́yẹn náà ó mọ̀ dùn lọ́jọ́ yẹn eléyìí ni nǹkan tó ṣe pé àwọn èèyàn ò mọ̀ láwùjọ wà yìí náà tó ṣe kó sáwọ àárín wa ẹlòmí a ní ọdún káyókáyó kí ló ní ọdún káyókáyó ọdún méjì náà la nínú islam gẹ́gẹ́ bí tánàbíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àwọn sahaba rọ̀dùwánù láàrín ìgbà tó bá wọn tí wọ́n ń ṣe àwọn ọdún kan ó ní ẹ̀fí ilẹ̀ ìnáwó abdalakun bí ìmọ̀ khairamini huma ọlọ́run bá ọdún méjì so lẹ́yìn yẹn ni a ní ọdún míì mọ́ tí ó wọ́ ti píkálà ń sẹlẹ̀bírẹ́tì táwa sọ di nǹkan tí gbogbo olú ó mọ́ sẹlẹ̀bírẹ́tì àbí tí gbogbo mùsùlùmí mọ́ sẹlẹ̀bírẹ́tì ṣùgbọ́n àwọn èèyàn mọ́ gbé nǹkan tuntun ara ọdún kan táwọn nǹkan ń sẹlẹ̀bírẹ́tì ní ọdún aṣúra tí wọ́n ń pè ní ọjọ́ taosia ẹ̀jẹ̀ ká jẹ ká mọ yó ká mọ dunnú láti lè mọ fi ṣe kíni láti lè máa fi tako ìbànújẹ́ àwọn kan àwọn kan dẹ̀ mú ní ọjọ́ ìbànújẹ́ nítorí kíni torí pé wọ́n pa ọmọ ọmọ muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ yẹn èèyàn mélòó wá ló kú nínú islam abubakar kú umar kú ali kú usman kú amóyàn tó kú ní tá a bá sọ gbogbo ọjọ́ pé ń kálukú di ọjọ́ dùnú kí ló kú nínú islam so ló fi jẹ́ pé ẹ̀sìn wa agbọ́dọ̀ dúó lórí bí anabi muhammad sallallahu alaihi bí ó ṣe mú wá fún wa ana aisha tàrọ di allahu anha kọlat látọ̀dọ̀ yawa aisha kọ́nà ọba kọba ayọ́nu sí oṣù báyìí pé لما اشتكى النبي صلى الله عليه وسلم ذكر بعض بعض نسائه كنيسة رأتها بأرض الحبشة ìgbà tí ànẹ́bọ̀ muhammad sallallahu alaihi tí ó ìrora tí aláàrẹ mọ́ ń gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ fún pé ìnáka mẹ́yí wọ iná òmìyí tó ìrí ànábì ó kú àwọn náà dẹ̀ kú ìgbà tó di pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí ọjọ́ rẹ̀ ń súnmọ́ ó di pé òun náà sick sickness débi pé kò lè jáde wá kírun inú ilé ló ti ń kírun wa muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fọ́ sick ìyàwó aisha rọjọ́ anha ó ní lámàṣtaka nàbí yusuf sallallahu alaihi wasallam ìgbà tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń jẹrora zakara bá àdùnisa ìkan lára àwọn ìyàwó rẹ̀ àbáwọn kan lára àwọn ìyàwó rẹ̀ wá dárúkọ wájú rẹ̀ kà ní ìsàtàn ilé ìjọsìn àwọn ọ̀nà sọ́ra kan tó ṣe pé ra at abi ardil habasha tí ìgbà tó ṣe pé wọ́n rí ìgbà tí wọ́n lọ sí ilẹ̀ ethiopia yukọ́lùlá amaria orúkọ ilé ìjọsìn àwọn ọ̀nà sọ́ra yìí ni maria ni wọ́n ń pè wàkánat umu salama wa umu habiba umu salama ìkan lára àwọn ìyàwó àrí muhammad sallallahu alaihi wasallam wa umu habiba àti umu habiba àwọn méjèèjì yàwó ànábì ni wọ́n sallallahu alaihi wasallam àtàtà ardal habasha àwọn méjì lọ sí ilẹ̀ abyssinia yìí pẹ̀lú àwọn ọkọ̀ wọn tí wọ́n ṣe jíra lọ síbẹ̀ ṣùgbọ́n ọkọ̀ wọn wọn kú síbẹ̀ so jíṣẹ́ ìgbà tí wọ́n ń bẹ níwájú ànábì sọ́lá àṣàrà ànábì ń jẹ̀rora ó ń bẹ lórí ibùsùn ikú ó ń bẹ lórí ibùsùn ààrẹ àwọn ìyàwó yìí àwọn wọ́n ń sọ tí àwọn rí nípa wọ́n ṣe kọ́ ilé ìjọsìn yìí àti àwọn àwòrán tí wọ́n gbẹ́ síbẹ̀ fọ́rọ́fà ara sọ́wọ́ sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sọ́lá ní ìṣesí àwọn èèyàn gidi àwọn ẹni ọlọ́wọ́ bá kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kúkà kanra wọn òun ni wípé tán bá rí nkankan tó takẹsìn wọn ní fi ojú fóònì láì sọ̀rọ̀ ń pẹ́ anábọ̀wà muhammad sallallahu alaihi tó gbọ́ gbólóhùn tó gbọ́ yẹn fọ́rọ́fọ́ àrásà ó gbé orí sókè wọ́kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọláyíkà ìdàmẹ́ta fi mọ̀rọ́júrú sọ̀lẹ̀ àwọn tẹ́ dárúkọ tí wọ́n kọ́lé ìjọsìn yẹn irú èèyàn tán jẹ́ ni wípé tí ẹni rẹ̀ kan bá kú láàrin wọn bánà alakọ́bùrì hìhì masjidan ibi tán bá sin sí wọn ó sọ̀bẹ̀ di mọ́ṣálásí fún masọ̀wọ̀rù fi tílkàṣọ́wà àwọn àwòrán tẹ́lẹ̀ rí yẹn wọ́n wà mọ àwòrán àwọn tí wọ́n kú tí wọ́n sin síbẹ̀ wọ́n mọ àwòrán wọn wọ́n gbẹ síbẹ̀ si kán lè láwọn fi rántí wọn kán lè ní àwọn fi rántí wọn a ti sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí fún wa ṣùgbọ́n adébẹ̀ nígbàtí a ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ janaiz ni allah asálàm ó ní àwọn èèyàn bẹ́ẹ̀ níta máa ń ṣe òní pé tí ẹni eré ẹni eré lànàbìsọ̀ allah asálàm pé tó bá kú láàrin wọn in tí wọ́n ṣe yẹn ó ti di àyè ìjọsìn wọ́n sọ di mọ́ṣálásí ni wọ́n wà tún gbẹ́ kí ni wọ́n gbé èrè ẹni yẹn síbẹ̀ wọ́n ní káwọn lè mọ̀ rántí wọn lára àdánwò tó bá àwọn èèyàn lónìí kọ́lọ́ ọba kó ṣàánú wa òun pé mọ́ṣálásí ò táwọn èèyàn ṣe jọ́sìn mọ́ sàárè làwọn èèyàn lọ káàkiri ń sìn bẹ́ẹ̀ ni ta bá dé sàárè ìta jẹni tó ń bẹ́ ń sàárè gẹ́gẹ́ bí mùsùlùmí síra wọn òun náà ni ká ṣàdúrà fún wọn ipe assalamu alaikum ala diyari minal muslimin wal mu'minin ọlọ́lọ́n kó máa bá ẹ̀yìn tẹ́ ń bẹ̀ ń bíbà yìí tẹ́ jẹ́ musulmi rahimallahu almustaqdimina minna wal mustaakhirin wa ja'ala lana wa lakum al'afiya ẹ̀yìn tẹ́ ti ṣíwájú wa lọ àtàwátà ń bọ̀ wá kọlọ́n ọba kó kẹyìn bákan àwa náà kọlọ́n ọba kó kẹ àwa náà ibi tẹ́ wa nú sàárè kọlọ́n fún ní àlàáfíà ń bẹ́ẹ̀ kó jẹ́ kẹ́ mórí bọ́ bí ìyá sàárè níbi ìyá náà àtàwa náà wà iná ìṣàlá obìkùn náà hìkú àwa náà bọ́lọ̀ ń fẹ́ àwa náà ń padà bọ̀ wá báyìí àdúrà tí ó jíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam tó ní ká ṣùgbọ́n táwọn èèyàn bá débẹ̀ lónìí in tí wọ́n ń ṣe ni pé wọ́n ń bẹni tó ń bẹnu sàárè ń ṣẹ́ sí ọlọ́run èyí tó kéré jù ń bẹ̀nu rẹ bàbá mi wọ́n sùn lọ́rùn bá ń sọ fọ́lọ́run pé nǹkan báyìí mo fẹ́ sọ pé kọ́lọ́run bá ṣe nǹkan báyìí fún ìrẹ́ ẹ̀yà mi èyí tó tún kéré nu èyí tó tún burú jù yìí ń lọ ni wípé bàbá mi mọ́ sùn lọ́rùn òun wò mí ran ni ìyá ń jẹ míì bàbá tó ṣe wípé òun gan fún rẹ̀ tó bá rí ọ̀nà àbáyọ ni wọ́n ní jù sínú kòtò yẹn kò ní kú ọlọ́wọ́n ọba tó gbẹ̀mí bàbá wọn bó ló fi sí tó wá ń bẹ bàbá níṣẹ́ ni pé kó mọ́ sùn lọ́rùn kó ṣàánú ẹ ìyá ń jẹ́ bẹ́ẹ̀ ni bàbá òrírẹ gbálẹ̀ tẹ́kú tẹ́jú sínú sàárè eléyìí ni ìwọ orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ni ẹbọ ni ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ láìsí tàbí ṣùgbọ́n ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n kọ́lọ́run ọba kó ṣàánú wa àìmọ̀kan ti gbalẹ̀ gan ibi tó gbalẹ̀ kan dé àrà àwọn èèyàn tí ó tún pàkíyèsí wọn sí mọ́ṣálásí tó ń bẹ gbogbo àdúgbò tó wá ṣe jọ́sìn mọ́ àfikà ẹ̀ṣẹ̀ ṣe ìjírá lọ sí ìlú kan àbíká ẹ̀ṣẹ̀ ṣe ìrìn àjò lọ sí ìlú kan kí la fẹ́ lọ ṣe afẹ́ lọ ṣe jọ́sìn bẹ́ oríṣiríṣi àwọn ìròrí burúkú tó ṣe pé ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́ ni in tí wọ́n ṣe ni wípé tán bá ti sin tán àyè tán sin sí ẹ ti dílé ìjọsìn wọ́n wá gbé èrè rẹ̀ sẹ́gbẹ́ rẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní wùlá ìkà ṣìrarù khalki indala àwọn tán fi burú jù torí pé islam ẹ̀sìn tó túmọ̀ sí wípé ká juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ní eré kan abẹ́ni ọlọ́run ọba kan délẹ́bù wípé a gbé sí ipò ọlọ́run ọba àwọn kan wọ́n nífẹ̀ẹ́ anábì rísọ àlèsọ̀lọ́tọ̀ sọ́lám débi kí wọ́n gbé sí ipò ọlọ́run ọba ọlọ́run ọba subhana wa ta'ala ni takadu ahbara waruba wọ́n sọ wọ́n di nǹkan tán ké pé wọ́n sọ wọ́n di nǹkan tán mú àṣẹ wọn ṣẹ mindúnilá wọ́n fi àṣẹ ọlọ́wọ́ bálẹ̀ wọ́lmọ̀sí habna mariam ọlọ́ọ̀ni àti mọ̀sí ọmọ mariam wọ́n ma wúmiru ilẹ̀ àríyá àbúdú so bí kan ti lè wù tóbi tó kó káǹkà tó a gbọ́dọ̀ mú lẹ́ni tá a mọ̀ kégbé a gbọ́dọ̀ mú lẹ́ni tá a mọ̀ ṣe ìjẹ́jẹ fún a gbọ́dọ̀ mú lẹ́ni tá a gúnran fún ẹlòmíì a sọ wípé nǹkan tó ń ṣe oní láti ṣe tutù oní láti ṣe àwọn ájò báyìí ájò wo ni òun náà ni pé ó gbé kìíní kan lọ sórí ìta mẹ́ta ájò wo ni òun náà ni wípé oní láti pa ẹran fún kankan gẹ́gẹ́ bí n ta máa ń tẹnumọ́ fún wa gbogbo ẹni tó bá rẹkọmẹ́ndì pé ká pa ẹran fún kankan ìsídà kó ṣe wípé ẹni ẹran wù jẹ ni àbí kó ṣe wípé ó gbà wípé nǹkan tí yẹn tún lè ṣe tó lè jẹ́ kí àdúrà táwọn ń ṣe yìí gbà ni sòbídí àmì àbí kó ṣe wípé tòótọ́ recommendation kan wá láti ọ̀dọ̀ ohun kan ohun wo ní ṣóhun ọlọ́wọ́ ọba ní kálà kò ṣóhun ọlọ́wọ́ ọba torí pé ọlọ́wọ́ ọba ò lè bá sọ̀rọ̀ bó ní ó ti gbọ́ àlùjẹ̀nù tó fẹ́ ṣí lọ́nà ni ó mọ̀ pa aláṣẹ ipé kó parú ẹran báyìí fóun so ilé yìí ó mọ̀ jẹ́ ṣírkù pẹ̀lú ọlọ́wọ́ba so ìṣẹ́dà kò yí pé ẹni yẹn ó wù ú láti jẹran ní rẹ̀kọ̀mẹ́ndì ẹ̀ ilé láti sọ fún ọlámọye ìgbà àwọn àfáà ń ṣe dáadáa nípa wípé ni pé kíkókò ti ẹlékún ẹlòmí ìdẹ̀ ní ó láníyàn tó dáa níta fẹ́ ká yìí yóò tún jẹ́ ká do àgbà ta ló sọ fún ẹgbẹ́ tó fẹ́ ká àtẹran lọ papọ̀ mọ́ra wọn bóló tí rí channel for allah sàkó rẹkọmẹ́ndì ẹ̀ dídí àníyàn ṣùgbọ́n ó tún lè kúrò lẹ́vù dídí àkójẹ́ lẹ́vù shirk òní kó ṣe pé alùjẹ̀mú kan ló rẹkọmẹ́ndì kó pa fóun so anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn tí wọ́n fi burú jù wájú ọlọ́wọ́ ọba nu tó ṣe wípé wọ́n ó sọ àwọn ẹni ọlọ́wọ́ ọba wọn ó sọ wọn di nǹkan ìjọsìn ìkànnà àwọn kan wọn lọ síbi sàárè kan ìkànnà àwọn afáwa wípé a ah, ìwọ ojú ẹjọjú onímímọ ìwọ náà tún bá wọn ṣe ìforíkẹlẹ níbi sàárè yìí ni wọ́n ní sàárè bádáwí ìkan lára àwọn èèyàn tó ṣe wípé wọn àmọ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n ti di nǹkan táwọn èèyàn ń bọ ní egypt lónìí táwọn èèyàn ó mọ ọrọ́ lọ síbẹ̀ débi kan gba ìpóhun ló lè ṣe nǹkan fáwọn ó lè ṣe léyìí ó fi jẹ́ pé kòóṣe nàìjíríà nìkan ló wà àwọn ìlú lárúbá ní gan tẹ́rì sí jù lọ àwọn ìlú bí sudan mọ́ egypt ni wọ́n ṣe máa ń bọ sàárè ni wọ́n lè mọ àwọn nǹkan ńláńlá lé lórí kọ́ra wọ́n lè fi góòlù dẹkọrétì àwọn nǹkan bí tán láwọn bàbá ara àwọn ẹlòmídìí so afáìwárí tó ń ṣe ìforíkanlẹ̀ síbi sàárè ìka ah, ìwọ náà tún ṣe léyìn ni torórí láwà ní tó wé láwà ní ẹjọ́ láwà ní tí àwọn àfáà ìlú yẹn máa ń wé ní àwọn tó ṣe ẹwà ní ẹ ní tó ń ṣe kò ń ṣe òun gangan lò òun ṣe sùjúdù fún òun ṣe fọ́lọ́wọ́ ọba ni òun fi sí ipò kàábà ni bó jẹ́ pé à ń kírù tá ń dojúkọ kàábà so bẹ́ẹ̀ náà lẹ́ni náà rí so àkọ́kọ́ òun ni pé alkaaba ọlọ́wọ́ ọba ló gbé kalẹ̀ òun ló rẹ̀ ní ká máa dojúkọ bẹ̀ ó yàtọ̀ fún kíyàn kan gbé nǹkan kalẹ̀ kó ní ká máa dojúkọ ibi nǹkan yẹn àbí ká máa lọ kírun sí nǹkan yẹn lára ṣùgbọ́n ṣètọ́n yóò ma fi sí ọpọlọ àwọn èèyàn àwọn nǹkan tó ṣe wípé ó takwẹ̀sìn ìgbà tí a ní muhammad sallallahu alaihi wasallam sọ wípé wùlá ìkẹṣẹ̀rá rúkọ́ kí n dàlá àwọn tó wọ́ sí ju ọjọ́ ọlọ́wọ́ bá nù látara wípé téèyàn gidi bá kú láàrin wọn wọ́n sọ àyè rẹ̀ di mọ́ṣáláṣí lànàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fún wa wípé látàtàkìdùl buyú ta masajid látàtàkìdùl kubúra àwọn sàárè ẹ̀mọ́ sọ ọ́ di mọ́ṣáláṣí ó sọ fún àwọn sọ̀hábàrọ̀ tó wà láàrín ìpé sọ́lù fi buyú ti kùn ilé yí ẹmọ ẹ̀nà fílà ń bẹ́ wọ̀lá tẹ́tẹ́kì dúwá kúbúra ẹmọ́ sọ lé yí di sàárè tó túnmọ̀ sí pé sàárè ó kìí ṣe àyè tá a sọ wípé a ti lọ ń ṣe ìjọsìn kan lẹ́yìn pé yẹn kú afẹ́kírù sẹ́yìn tó kú lára bóyá a participate ń bẹ̀ nígbà tí wọ́n ń sin ṣùgbọ́n ká sọ bí sàárè èèyàn kan níbi tá ti mọ̀ lọ́yẹn náà fílà rárá òun ló fi encourage wa pé ilé yín ẹmọ́ tírítì ẹ̀ bí ìgbà tó ṣe pé sàárè ni àdẹ́wò mi tún ní wípé ẹ̀rá àwọn èèyàn tó ṣe pé lónìí ti ń bá kú ẹ̀sìn mi sílé islam tó kú bá kú ìtẹ́nà ní ká gbé e lọ ṣùgbọ́n ẹlòmí ó ṣáà ẹ ilé ẹ̀nà sí sí anẹ́bí muhammad sallallahu alaihi wasallam kéèsì títí ẹ yàtọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé fúnra wa ni dẹ́ni ilé tán sí sí ni kò ń ṣe wípé nǹkan tí wọ́n wá sọ di mọ́ṣáláṣí kò ń ṣe nǹkan tó ṣe pé a ni wọ́n sọ di mọ́ṣáláṣí tó yà nẹ́bí wa muhammad sallallahu ló fi ń sọ fún àwọn sahaba rọ̀dùwánlá aléhìm igbe ẹmọ́ sọ sàárè di mọ́ṣáláṣí ẹmọ́ sọ sàárè di mọ́ṣáláṣí عن عائشة رضي الله عنها قالت قال يا أتنو يا عائشة رضي الله عنها قصبا قال رسول الله صلى الله عليه وسلم في مرضي الذي لم يقم منه òjíṣẹ́ ọlọ́run ọba ó sọ níbi ààrẹ tó ṣe pé òun náà ló fi jẹ́ pé ọlọ́run ọba láàrínlọ́rùn yahuda wọn náà sọ́ra ìgbéjìnà sáànù wọ́n sọ di àyè ìjọsìn kọ́lát ìyàwó aisha ni wà láwùlá dhalika tí ó bá kí ń ṣe ọ̀rọ̀ tó sọ́ọ́lẹ̀ yìí ni la'ubriza qabruhu sàárè tí ẹ̀ náà bá filẹ̀ sí gbangba àtàkì gbogbo àwọn èèyàn máa rí rírà náà òkú ṣe ayò torí náà àwọn sọ̀hábà rọ̀dọ̀wánúlá àlẹ́yìn in tí wọ́n ṣe òun ni pé ibi tí wọ́n tún sí sí tó ń ṣe yàrá aisha rọ̀dọ̀lá àyà torí pé ńgbà tí anẹ́sọ̀ aláàsálàm tó padà wà confam di pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ti jáde láyé àwọn sọ̀hábà ó pé bonika gbé lọ́bẹ̀ẹ́ sí dúró láàrin ara wọn ilà fìlmọ́ọ̀dì ìlẹ́dì àhábà yóò fàdà fi ọlọ́wọ́n bó o nígbẹ́ ẹ̀mí ànábì kan àyàfi ní ààyè tí ó fẹ́ kán sìn sí so ìgbà iná padà kọ̀ǹkúrúdì pé káwọn sìn sí ibi tó kú sí òun náà ni yàrá aisha rọjá láàánú so lẹ́yìn ìgbà yẹn ni ìbẹ̀rù mú àwọn sọ̀hábà tó wà láàrin látàrọ ọ̀rọ̀ tí ànábì sọ fún wọn wípé ìgbéjìnà kó máa bá àwọn ànàsọ́rọ̀ àti yahudi wọ́n sọ ibi tí àwọn ànẹ́bí wọn kú sí tán sí wọ́n sí wọ́n sọ di àyè ìjọsìn so bó wá náà ṣe ní sọ yàrá ìdí àyè ìjọsìn àwọn sọ̀hábàrù tó wọ́n wo wípé táwọn ó ṣe òun náà ni kí àwọn mọ ògiri so wọ́n mọ ògiri ní ọwọ́ rẹ̀ wọ́n mọ̀ kan wá

ìpé kí wọ́n fi ògiri mẹ́ta kí wọ́n tún fi kankan tún fi bo ilé yẹn apart from pé yàrá náà sí sí tí wọ́n tilẹ̀kùn ẹ̀ wọ́n tún wá mú ògiri mẹ́ta ògiri kan báyìí kan báyìí wọ́n tún wá fi míì wọ́n fi ṣe tó fi jẹ́ nǹkan tí ó máa wà triangular bákanbákan so eléyìí òun ni nǹkan tí wọ́n ṣe sísọ àrí anábíwá muhammad sallallahu alaihi wasallam látara nǹkan tó sọ fún àwọn sahaba rẹ̀ jùlọ aléyìn lẹ́ni tó ń wọ́nu wọn gẹ́gẹ́ bí n ta kà fúnra wọn bí hadith tó kọjá ìpè òjíṣẹ́ ọlọ́wọ́n ba ó ń jẹ̀rora lọ́wọ́ ṣùgbọ́n òwẹ̀ sí múmú láyà rẹ̀ kọjá wípé kó ń rí àwọn èèyàn àbí kó ń gbọ́ nǹkan kan tó ṣe pé àwọn èèyàn lè mọ ẹrọṣẹ lẹ́yìn ohun tí ó dá tó rẹ̀ ló jẹ́ pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ṣàdúrà ìpè aláhùnmà ìrẹ́ ọlọ́wọ́ bá látẹ̀jà alkọ́bìnrin wá sẹ́rẹ̀ yorùbá jù sàárè mi obìnrin ọlọ́wọ́ bá mọ́ sọ ọ́ di òṣàtàwé èèyàn mọ̀ bọ̀ bí àwọn èèyàn ṣe ń bọ sàárè lóníranran lónìí lè ọlọ́wọ́ bá mọ́ sọ́ọ́dì ọlọ́wọ́ bá dẹ̀ gbàdúrà rẹ̀ wọ́n rọ kíríká rẹ̀ pẹ̀lú ògiri apart from ìyẹn ọlọ́wọ́ bá ní kan túnmọ̀ mójútó òun ló jẹ́ pé ìjọba saudi tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí lára nǹkan tí àwọn èèyàn ó dúpẹ́ fún wọn lé lórí tá ń bẹ subhanahu wa ta'ala kó mọ san wáyé san dáadáa lórí ẹ̀ onípẹ́ tó bá gbé pátipàti wá níwọ̀n ní jẹ́ kó ṣí pátipàti ń bẹ̀ wọ́n ti láwọn ọlọ́pàá kan fi síbẹ̀ èyàn kan jọ kan ń sọ lára àwọn àfá aláwùjọ mìbà iná ẹni ó ní kí náà lé àwọn èèyàn tí wọ́n jẹ́ kàtàlú ẹ ká mọ́ gbóra mọ́ bí sàárè rẹ̀ bí ó bá ń sàánẹ́bí muhammad sallallahu alaihi wasallam in tí ànẹ́bí tó ní ọlọ́run bá fi bínú sáwọn kan lòun sọ pé ó yẹ káwọn mọ́ ṣe kí awúlàbúrọ̀ mọ́ gbóra mọ́ bí sàárè ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam òun ni nǹkan tó ṣe yípa máa ṣe so ló jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa nǹkan tá a nílò láti fi àsìkò lẹ̀ láti kọ́ ni tá a bá wo kàábà náà wọ́n ní kákírun dojúkọ tá ń ṣiṣẹ́ bí a ṣe tàwáàfù ká fọwọ́ aswad tá lè fọwọ́ kan lè kíṣẹ̀ ká kíṣẹ̀ tá rí kíṣì ká fọwọ́ rí kíṣì táàrí fọwọ́ kan ká náwọ́ sí látọ̀ kan àrùkùnlẹ̀ yamani o ní orígun tí a kọ́kọ́ kan ká tó kan káàbà ta bá rí fọwọ́ alẹ́ muhammad sallásán ní ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ni ṣùgbọ́n orígun méjì tó kù kò ń ṣe bí táwọn èèyàn fọwọ́ kan kò sí evidence pé kẹ́ fi ṣùgbọ́n káwà wo gbókè aṣọ mi mo bọ́ aṣọ yìí ni màá lọ fi mọ́ ọnu kàábà ní torí kí ni mò ń fẹ́ nǹkan báyìí débi pé ìkanú àwọn ọ̀rẹ́ wa ń sọ fún mi ó lóun fi ti ara àwọn gbọ́ ni téèyàn kan sọ èèyàn kan wọ́n bá sọ̀rọ̀ lórí fóònù ẹnìyẹn wá ń sọ fún wípé ibi kàábà lọ báyìí lọ báyìí tó bá lè ráṣọ yẹn gé díẹ̀ kòkòrò gé díẹ̀ ń bẹ́ẹ̀ ta ló sọ fún ẹ wípé aṣọ kàábà ní ládàá kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣètọ́ ló mọ fi sí ọpọlọ àwọn èèyàn ìkìlára àwọn khalifa tó náà sabi sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe tàwáfù ó fọwọ́ kan rúkúnú yamani o fọwọ́ kan ajẹ́l aswadu o tún fọwọ́ kan orígun méjì tó wà lọ́ọ̀kan lára àwọn sàábí wá ẹ̀sì wípé ọ̀nà méjì lòun mọ̀ tí kan ah, ara kàábà ní ìgbà tí yẹn wá pàkíyèsí ẹ̀sì pé ọ̀nà méjì lànàbì àwọn èèyàn ṣùgbọ́n ní tó yẹ pé gbàdẹ̀ bá sọ ah, pé akíntáníká ah, ṣe ní pé akíwá ló burú bí eléyìí náà tàà bá ṣe òun ló mú gbogbo àwọn nẹ́fílà pátipàti táwọn èèyàn yàn ẹ̀ eléyìí tó bá máa yàn wà á bọ́ra ńlẹ̀ owó ọmọlúwàbí ni kí ló dé ẹ kó lè yẹ pẹ́ra rẹ̀ wájú ọlọ́mọba ni nẹ́fílà yìí tó bá yàn ó kásẹ̀ kan sókè ni ló fi yàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbọ́sí páńpẹ́ ṣọ ìtàn ni nítorí ẹ ti ó ní mo fi títóbi ìrí ọlọ́mọba àti kàǹkà rẹ mo fi búra la ó wúya nahum gbogbo wọn ni màá sọnù ilẹ̀ ìbáda kẹmínú mọ̀kìlásín àfàwọn ẹrú rẹ tí ọlọ́mọba kó yọ nìkan lókù kí la tún wá káàkiri eléyìí ayal ni tanka tanka gbogbo ṣètọ́nù ó sọ wánú ni ọ̀nà táàdẹ̀ fi ní jẹ́ ẹni ìsọnù ẹni anù òun náà ni ká tẹ̀lé tí ọlọ́wọ́ bá fi ránlẹ̀ muhammad sallallahu alaihi wasallam aya tankanu alkur'ani tí yóò sí rujú ń bẹ́ ọlọ́ni fàlìyà àzárí lẹ́dínà yùkàlìfún amrihi àwọn tán ń takọ àṣẹ ànábì tó ṣe pé ọ̀tọ̀ ní tánábì pa wọ́n láṣẹ ọ̀tọ̀ ní tán ṣe ọlọ́ni kan ṣọ́ra àtúnṣíbọn ìpé fitinẹ̀ ni ó jẹ tiwọn àwọn yóò sí ibọn azabun alim àbí ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rọ gẹ́gẹ́ bí n tàn sọ fún wa gbogbo àwọn rògbòdìyàn tó ń lọ láwọn ilẹ̀ ìsìláàmù lónìí náà ara ìkọtí ikú sí àṣẹ ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam bàbá ní olórí tó ń ṣe ìtókù díẹ̀ káàtó àbódùn alẹ́tọ́ wa ṣé ìsìláàmù ní ẹbọ́ ẹgbẹ́ plákàdì ẹ protest ní kálà odidi ṣáptà ńláńlá ni kò ń ṣe ṣáptà nìkan odidi búùkù ní nínú sọ́yìn muslim kitabul imara bóòlù àṣẹ relate pẹ̀lú àwọn olórí wa tí wọ́n jẹ̀tọ̀ wa ṣùgbọ́n rárá a ní rárá a ní ṣe bọ́yí ṣe lamẹ́ríkà láṣe ṣe bọ́yí ṣe ní britain láti ṣe ṣùgbọ́n nǹkan tó fọ́ni sí ni pé ọ̀rọ̀ protest lágbàáyé sí ó ti di nǹkan tí ó ti resort tán fẹ́ wọ́n rí ẹ̀kan rí pé ẹlòmí exercise ni ẹlòmí ó lè jẹ́ pé bí ọkà àmọ́ ni ó bá ẹlòmí ó lè jẹ́ pé tí a ò ní tó protest ló kọ́ àwọn alárúbáwá sí gbogbo wàhálà tí wọ́n ń bẹ̀ yẹn ẹni tó ń jẹun ní rọrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ò bá tiẹ̀ tó àti rí jẹ́ ń sìn ó di pé kò rí jẹ mọ́ ó di pọ́n sọ̀rọ̀ àwọn di rẹfújí tó ṣe pé kálukú wọn ní wọ́n wá ń wọ́nà bí wọ́n se sá ní ìlú àwọn òbí tó wọ́n sá lọ àwọn náà tún wọ́n wò pé ṣá máa gbà yá àbá àdígbà yìí ẹ fún wọn níye nọ́mbà báyìí níbi tó ṣe pé ẹlòmíì ti ní àmọye lé tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí ṣe ìtàn tó bá ń fi àwọn ìròrí burúkú sí wa lọ́kàn a ní mọ̀ pé ṣe ìtọ́nu ló wa ni àárò pé kí ni à ń jà fún ẹ̀tọ́ wa ni àárò pa ń kọ́ya ni bẹ́ẹ̀ ni ọlọ́nu fàlíyà àdárì na amri àṣẹ tí ànábì bá pa àwọn tí wọ́n bá ń ṣe tó takàṣẹ yẹn fitina ni ó bá wọn àwọn yóò alim àbí kí la fẹ́ ló ń belé yìí òun náà ni pé ọ̀nà tí a fi gbà máa ṣe pẹ̀lú òkú wa pẹ̀lú sáré òkú wa eléyìí ìsìláàmù ti kọ́ wa gbogbo tí ẹlòmí bá mú wá fún wa tó tako tí ẹ̀kùṣẹ́ ọlọ́rọ̀ muhammad sallallahu alaihi wasallam tó ti fi lélẹ̀ ìta agbọ̀rọ̀ jìnà sí ni so yàwó aṣọ́rọ̀ jẹ́láwà anha ó ní tí ò bá kí ń ṣe léyìí sàárè òjíṣẹ́ ọlọ́rọ̀ bá àbárí ní gbangba àtànitàn ní dankankan tó jẹ́ kán sin sínú yàrá òun náà nítorí àwọn tí wọ́n fẹ́ máa ṣiṣẹ́ ẹbí pẹ̀lú ẹ̀ láti lè sọ ọ́ di nǹkan tí wọ́n máa ṣèjọ́sìn fún eléyìí ni tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا تدع عبد الله بن مسعود قال ما كبا ينسي ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam sọ ipé lẹ́sàmínà kò ń ṣara àwa musulmi gidi ma ń dọ́ra belkhudoj ẹni tó ṣe pé ń gbà tó ṣàfẹ́kú yàn ó bẹ̀rẹ̀ sí ní gbá rẹ̀ lójú wàṣọ́kọ̀ jẹ́yó ó bẹ̀rẹ̀ sí ní fàṣọyà mọ́ rẹ̀ lára wọ́dá àbídá àwọn jahiliya àwọn ìpèpè tí àwọn aláìmọ̀kan àwọn èèyàn tí wọ́n ń bẹ lásìkò tí ìsìláàmù ò tí wọ àárín wọn irú sọkúsọ tán mọ́ ń sọ òun náà bá wọn sọ bí irú àwọn ìta sọ aláàánú mi lọ ta ó máa ṣàánú mi ẹ̀ẹ́kà ọlọ́run ọba tó dá láàánú ẹ̀yẹn tó rán sí pé kó mọ́ ṣàánú ẹ̀ òun náà ni ó mọ̀ ṣàárẹ̀ òun náà ni ó tún rálánú mi sí ẹ eléyìí ọ̀rọ̀ tàwíìdì mọ́lọ́n lọ́kànrí ẹni tó bá bìlíìfù pé ókè ẹni tó ń ṣe nǹkan fún òyìn tó bá ti pé ẹni ò sí láyé mọ́ abẹ́ni ò ṣe mọ́ ó ti ń sí pé ti tòun ti tánu irú èyàn bẹ́ẹ̀ ó ní ń ta pè ní nọ́ksùfìtàwákù òun ni ìdínkù bí ìgbára lọ́lọ́n tó tó wò pó ń ṣe nǹkan fún ẹ̀yẹ ni ọlọ́run ọba ló ní kó mọ́ ṣe tó bá jẹ́ ni ò bá wá sí mọ́ ọlọ́run ọba tó kádàrà pé kó mọ́ ṣe yẹn náà ni ó tún kádàrà ẹni tí ó tún mọ́ ṣe fún ẹ ṣùgbọ́n kò wọ́n pàtẹ́ ni ò bá ti sí mọ́ ni ó ti tán fún ẹnu ò jẹ́ kankan mọ́ ìbànújẹ́ ti dé eléyìí ìdínkù níbi ìgbára lọ́lọ́run ọba ni ọlọ́run ọba rẹ̀ ní fa alọ́lá ìfọ́tẹ́wọ́ kẹ́lù wà aláàlá ìfọ́tẹ́wọ́ kẹ́lù ìkúntùmùmìlín ọlọ́run subhanahu wa ta'ala ni wa man yatawakkal ala Allah ẹ̀tọ́ bá gbára ọlọ́run fọwọ́ hasbu ọlọ́run ọbó tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà sọ àwọn ìsọkúsọ táwọn èèyàn ó máa sọ anẹ́bùsọ lásìmí tó wọ́n sọ eléyìí fact ó lè má jẹ mùsùlùmí rárá ó di bẹ́ẹ̀ lórí lẹ́vù nǹkan tó bá ń sọ kó bá ṣe rí ní ìparí an abi hurairah radiyallahu anhu látọ̀dọ̀ abu hurairah kọlọ̀ wa kó bá yọ sí kọ́lọ̀ sọ olójíṣẹ́ ọlọ́run bá ní mẹ́ṣẹ́ hidal janaza ẹni tó wá witness tó participate níbi ìkúrin sókú lára hátà yusọ́lá aléha títí wọ́n fi kírun sí lára falau kirot yóò gbà ládá tó tó kirot wọ́n mẹ́ṣẹ́ hidá ẹni tó ṣe ń pọ́wá participate ń bẹ́ tó bá wọn kírun sí lára hátà tutfana títí wọ́n fi gbé òkú yẹn lọ sí falau kirotọ́ni òun ló gba ládá kìrọ́ọ̀tù méjì kíl àwọn sàábé bèèrè pé ìrò òjíṣẹ́ ọlọ́run bá wọ́n kìrọ́ọ̀tọ̀ kílẹ̀ gbàlérò pẹ̀lú kìrọ́ọ̀tù méjì kọ́ọ̀lá mithlul jabalẹ́lẹ̀ azimei wọ́n dẹ̀ ẹgẹ́ bí òkè ńláńlá méjì òní ládá tí ẹni tí ó bá bá wọn kí ń sókù lára tó tún wá ṣe sùúrù wọ́n yí muslim nínú ẹgbàwá ìmọ́mù muslim òní nínú òkè méjì tí mo ń sọ ìmísìlò jábàlì uhud bí òkè uhudu ni èyí tó kéré jù nù òkè méjì tí mo ń sọ so tabala ń wá ṣe olóore àwọn ṣe olóore tá a lè ṣe òun lélẹ̀ tẹ́bá bèrè lọ ẹlòmí pé ìjọ́ wo ló ti kírun sókù lára gbẹ̀yìn ó lè ní á ọmọ àti tóbi ọdún bíi mélòó kan ìjọ́ wo ló lọ sóde òkú gbẹ̀yìn à ìyẹn àlemọ́ lọ bí oṣù kan ní kọjá ká mọ́ lọ sí òde òkú òdí òkú ẹ̀ṣẹ̀ náà ṣe ń bẹ̀ torí wípé kò sí ààyè wípé a pe patí káwálà ń jẹun torí pókù kan kú kò sáàyè ẹ̀ nínú islam gẹ́gẹ́ bí n ta sọ fún wa in tí àwọn sọ̀hábàrù tó wà láàrín tí wọ́n dólé lórí ṣùgbọ́n ìjọ wo ló patisipéètì bí pé wọ́n kó kí n sókú lára iṣẹ́ àwọn àfáàní yìí bolówó àánú tíra pé ṣe àfáàní kákírù sókú lára gbogbo musulmi lára ṣe olórin lè ṣe fókù tó kú òní ká participate bí kíkún lára anẹ́bísọ̀ aláàsọ́lá ní mami rọ́jùlì ní yamud fayusọ́lì àlèyí àrbàrún rọ́jùlẹ̀ kò sí musulmi kan tí ó kú ní táwọn èèyàn wà kírun sí lára tí wọ́n mọ́ tó nǹkan bí 14 ní anẹ́bísọ̀ aláàsọ́lá pé láyúṣùkú nàbí láìṣẹ̀yàn tán àṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ kulluhum yad'ula tiki kokon won shadua fun anam sallallahu alaihi wasallam ni illa shufi'u fi afi kolon ba gba isipe won fún ọkùnrin yẹn àbí fún obìnrin yẹn níta lè fi wúlò fún òkú wa lélẹ́yìí wọ́n bá fẹ́ kírun sí lára káwa náà ṣọlá pàǹtẹ̀tì àti mọ́ ẹbẹ́ ń bẹ́ bá àbá ti ẹ̀wá sí ń bẹ́ kò ń ṣe ká ní pé jọ́wọ́ náà fẹ́ ṣe òde gan jọ́wọ́ náà fẹ́ ṣòkú fìlàwó náà mú gèlèwó náà mú aṣọ́wó náà mú ẹni tó ń dá kankan mọ̀ yóò wá rò pé ẹni tí ó wá síbi òde òkú tó ń fẹ́ ṣe kò nífẹ̀ẹ́ òun ni wà láyé ẹni yẹn nífẹ̀ẹ́ torí pé tó náà bá wá ẹ̀ṣẹ̀ rẹ tún pọ̀ sí ni anẹ́bísọ́lá sáwọn ni man sanna súnna tan sayi atan ẹni tó bá gbé súnna burúkú kalẹ̀ fọ́lá wíṣúrò ha ẹ̀ṣẹ́ rẹ̀ yóò ma bẹ fún wọ̀ wíṣúrò wọn àmìlà bí i àti gbogbo ẹni tó bá participate ń bẹ ẹ̀ṣẹ̀ táwọn náà bá kọmítì wọ́n òun ni yóò tún mọ jẹ́ fóun náà eré ẹṣẹ́ so wọ́n mú dédé ẹṣẹ́ tuntun wọ́n tún ju lóun náà lórí ní pípa eré o invest ni investment yẹ n tó bí so ká ní pé èèyàn one thousand ló participate ń iye eyan 1000 yẹn ẹ̀ṣẹ́ wọn náà wó gbèrú ẹ̀ lé lórí èyàn kọ̀kan náà yẹn 1000 yẹn kálukú ló dẹ̀ mọ́ ti náà lọlé ṣáwá aṣàǹfàní fún òkú bí aṣàǹfàní fún òkú ló jẹ́ pé àwọn sàábà míì wọn a mọ́ sàsọ́lẹ̀ fáwọn ọmọ wọn ẹ gbọ́rọ̀ ṣe báyìí báyìí lẹ́yìn mi irú ìtí àbú músọ́lá àṣàrí tó sọ fún àwọn ọmọ ẹ̀ ó ti fohùnlẹ̀ fún wọn tán bá lọ ṣe nǹkan mí lẹ́yìn ẹ àwọn ni wó mọ̀ ọrú fúnra wọn ṣùgbọ́n òbí tó mọ̀ pé ọmọ òun à kó mọ́ ti kú ni pàti bẹ̀rẹ̀ ọtí bẹ̀rẹ̀ nu kò wá sọ kankan òun náà ní pinnu ẹ̀ṣẹ̀ wọn so ká ṣàánú àwọn òkú wa káwa náà lè rẹ̀ ní ṣàánú àwa náà tán bá kú lára ń ta lè ṣe fún wọn òun náà ní wípé ká participate bí janaza wọn ká tọrọ àdúrà fún wọn anábíwá muhammad sallallahu alaihi wasallam anodi tí wọ́n bá gbé òkú sínú sàárè tó ti pọ́n sí anábíwá máa sọ fún wọn pé istekfirule akhikum ọmọ ya yín wọ́n ti gbé sínú sàárè ẹ̀mọ́ tọrọ àforíjì fún wọ́sọ́láwò tẹ́sbìt ẹ tọrọ fún pé kọ́nà ọba jẹ́ kó lè dáwọn béèrè tán béèrè lọ́wọ́ ẹ̀ fa iná ulana yusa wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe wà nù sàárè yín ò lè mọ̀ so kálukó wọ́n ṣe wípé ó pé ọdún kan tí bàbá mi kú afẹ́ yẹ́yìn ẹ̀ padà ọmọ jẹ́gẹjẹgẹ nírú ọmọ bẹ́ẹ̀ o lẹ́yìn ọdún kan ló tó rántí bàbá rẹ̀ ó yẹ kí a mọ̀ rántí òbí wa gbogbo ìgbà ni ṣùgbọ́n tá bá rántí wọn ṣe yẹn túnmọ̀ sí pé ká gbé pati kalẹ̀ rárá mọ̀ rántí wọn wọ́n kẹ́ mi ń àdúrà tó fúyẹ́ lẹ́nu láti ṣe ni rọ́bì raham walidi tẹ́ pé lárọ́bá léyàn ọlọ́run bàbá ń kẹ́ bàbá mi wọ́n tó pé yóò bá ló gbọ́ ọlọ́run bá ń kẹ́ bàbá mi ọlọ́run bá ṣàánú bàbá mi ọlọ́run bá ń ṣàforíjì bàbá mi ṣùgbọ́n mi ń ṣàfà mi ń ṣàfà á lọ rẹ́ǹtì àwọn àfà àwà ọ̀nà owó lókè fi ń ṣe islam ó ní pé àgbọ̀ rí tàn pé àwọn sàábé kan wá lọ rẹ́ǹtì àwọn èèyàn kan wá nìyí pé kan wá ṣàdúrà fún èèyàn kan tó ti kú nìyí so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni tó ṣe pé agbọ́rọ̀ gbọ́yé ni islam wa kò sí ìrújú ń bẹ̀ ẹ̀sìn tó kílẹ̀ ni àfi yẹn bá kàn ṣe ìfẹ́ ẹnu wọn lókù abẹ́lọ́wọ́n bá wa ta'ala èyí tá a bá ra sọ yìí náà kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́mbà kó jẹ́ ká lè wúlò wa subhanahu wa ta'ala kó jẹ́ ká lè wúlò fúnra wa náà gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam onítọ́mọ̀ anábì adama bá ti jáde láyé iṣẹ́ rẹ̀ ti parí lẹ́yìn sọ́dakọ̀ tí ń ṣáríya sọ́dakọ̀ kan tó ṣe tó ṣe pé kò já bí kíyàn kọ́ mọ́ṣáláṣí àwọn èèyàn kírù mẹ́ gbogbo gba ládàá rẹ̀ ó máa bá ó lè ní pọ́ṣọ̀ kan níbẹ̀ kan mọ gbowó kan mọ fi maintain pọ́ṣọ̀ tó yẹ kó ń filẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ṣe olóore tó gbé tí ìyàbá ti jáde láyé ládàrú mọ báyàn wà ilmi ni tẹ́fà àbí àfà tó ṣe yí pé òun náà bóyá ń kọ́ ni àbó ń sọ tó ṣe pé in tó kọ in tó sọ àwọn èèyàn ń jàǹfààní láìmọ iye ọdún lẹ́yìn ìgbà tó ti jáde láyé anamsọ́lá asálẹ́mìlára nǹkan tí ó mọ̀ wúlò fún iná ni ìkẹta oníwàwálẹ́dín sọ́ọ̀lẹ́hìn ọmọ dáadáa yẹ́dìrúlá tó ṣe kó ń ṣàdúwà fún òbí òbí ti ṣe tí ẹ tó ń lè ṣe níṣẹ́ olóore ó ti sọ́rọ́kọ́tù járí àti ọmọ ọba ṣùgbọ́n tún fi ọmọ dáadáa kalẹ̀ tó ṣe pé ọmọ iná tún rántí òbí rẹ̀ nú àdúà wọn láti sọ fún wa lánàá ipe kan sọ wípé mùsùlùmí ò kì í ṣàdúà wọ́n ni mùsùlùmí ò ṣe ní ṣàdúà ó rẹ̀ máa jẹ́ mùsùlùmí kò pọ́síbù wọ́wọ́lá ti sọ́ọ̀lì ìyẹ́dọ̀rọ̀lá ọmọ dáadáa tó ń rántí òbí rẹ̀ nú àdúà ọlọ́run bá ṣàforíjì fún bàbá mi ọlọ́run ṣàforíjì fún yá mi ọlọ́run bá ń kẹ́ yá mi ọlọ́run bá ń kẹ́ bàbá mi gbogbo ògbà ni yóò mọ̀ rántí wọn ọ̀sán ni alẹ́ ni òru ni yóò mọ̀ rántí wọn eléyìí ni islam pè wá sí lára dáadáa ta lè ṣe fún òbí wa nù ṣùgbọ́n káwò pé ìgbà tóbi wa ti kú sí àtijọ́ mọ́ dáadáa ni kí wá dá patílẹ̀ rẹpẹtẹ common sense ní kíní yìí pati tó dálẹ̀ táwọn èèyàn mú tí ń bẹ́ pati tó dálẹ̀ tó pọ́kùnrin àtobìnrin wọn lọ́mọ́ra wọn bẹ́ ṣé ẹ̀ṣẹ̀ nìyíhun ni àbí ìnífẹ́ òbí kọlọ́ọ̀bá kó ṣàánú wa wasallallahu ala nabiyyina muhammadin wa ali wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk